নজইব ঘুরে লেওয়ানি ও এই পান্ডেওয়া যে কাই অগারো ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ sàmàlẹ́mọ́ kò bí kó àdàbà ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé wa o rọ̀jò ìbùkún rẹ̀ lé wa ní o lẹ́yìn pàdé wa jẹ́ ká rí ilẹ̀ lánàá kágbára èṣù ọ̀lẹ́ agbára ọlọ́run dúró hallelujah ilẹ̀ lànà kágbára èṣù ọ̀lẹ̀ ká agbára ọlọ́run dúró hallelujah àmàmẹ́nà líle mi kò bìnà àtẹ̀lẹ̀ nàmàṣẹ́lẹ̀ ẹnilẹ̀ mú mi ní tìkìtà báyà nàmàwòrán olè kéde náà lè rà abalabokorodo amamamale é mimi mauaja kwa si anyone come?

alágbára ńlá ńlá mo wá júbà rẹ o alágbára mo wá júbà mo wá júbà bàbá mi alágbára alágbára mo wá júbà rẹ alágbára ńlá mo wá júbà o la akbara, la la muwaju bara, muwaju bara bara. Alágbára ńlá la, fi fọlùwà fún o, fọlùwà, fọlá fún o, ó ga, olùtọ́bi o, àánú rẹ̀ wò la fi wé. fọlá fọlú oh, o ó tóbi òye àánú rẹ̀ o láfiwé ẹ ṣeun o lafiwe yes, seun o

Ofi mole sasabra Ofi mole sasabra Selili mukuvina yana makukira ero sanana Serina munu kirijitana Olele Shamana ili